وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún Allahu Ta'ala tó jí wa sí ayé jí wa sáàyè jí kálukú sáàyè rẹ̀ láàárọ̀ yìí abẹ́ ọlọ́run ọba lékè kó má dà sí fún yàá àpadà sí ibú tí bẹ́ẹ̀dá tààfin ní tún ṣe la ilaha illallah muhammadu rasulullah ìmá tí ẹ pé nǹkan míì láti máa sọ ọlọ́run mẹ́jẹ kò ṣẹlẹ̀ sí wa. inṣàlá ta'ala nínú tẹ̀síwájú àlàyé àwọn ahadith inú ìwé two hundred golden hadith from the messenger of allah ti abdulmalik mujahid ilé ìtẹ̀wé darussalam ló gbé jáde hadith ẹlẹ́ẹ̀kejì lé ní ọgọ́ta hadith number 62، two òun ní adéláàárọ̀ yìí hadith náà lọ báyìí pé ìṣẹ́ ọlọ́run ti kí àtọ́lọ́ ọlọ́run ọba ń bẹ fún sọ pé kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyatihi al-imamu ra'in wa mas'ulun an ra'iyatihi wa rajulu ra'in fi ahlihi wa huwa mas'ulun an ra'iyatihi. والمرأة راعية في بيت زوجها ومسؤوله ومسؤولة عن رعيته والخادم راع في مال سيده ومسؤول عن رعيته إتما حديثي ni bọ̀rọ̀ gidi láì ní òjíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam ní kullukum ra'in <clears throat> gbogbo yín pátápátá ní adarun jẹ wa kullukum bẹ́ẹ̀ sì ni gbogbo yín mas'ulun láò béèrè lọ́wọ́ rẹ̀ an ra'iyyatihi nípa àwọn tí ó ń dà jẹ al aṣáájú aláṣẹ adarun jẹ lòun wa mas'ulun an ra'iyatihi a ó bí nípa àwọn tó wa dájẹ́ wà rajulu ra'in ọkùnrin ó je adarànjẹ <clears throat> fi ahlihi fún àwọn aráalé rẹ̀ wa mas'ulun an anụrụ a ó nipa nípa àwọn tó wa dájẹ́ wàlẹ̀mẹ́rẹ̀ àtòrọ̀ àyíyà tó ń fi bayti zawjiha obìnrin jẹ́ je ninu le ọkọ rẹ̀ wà mas'ulatun 'an ra'iyatiha wọ́n sì bí nípa àwọn tó náà dáa jẹ́ wàlẹ̀ khadimu ra'in fi mali sayyidihi ọmọ ọ̀dọ̀ adaranjẹ̀ ló jẹ́ nípa dúkìá olówó rẹ̀ lórí dúkìá olówó ẹ̀ wà mas'ulun 'an ra'iyatihi wọ́n sì bí nípa ntòun náà dáa wa rọ́ àti pé gbogbo yín pátápátá ládàrán jẹ wà mọ́sùlùmí ànọ̀rọ̀ èyí àti ì a ó sì bí wọn nípa nǹkan tí wọ́n ń dà jẹ. hadith insha ta'ala ní lè gbogbo ọrọ ní òní àmúlẹ̀yọ kọ̀ọ̀kan ni. alákọ̀ọ́kọ́ anábì sallallahu ká yí gbogbo apáta ànábì wa bẹ̀rẹ̀ sí ṣàlàyé ọ̀nà tí kálukú nu wa gbà di àìtàrànjẹ ẹmọ tí wọ́n ń pè ní ẹran gbogbo ara mọ̀ ẹni tó ń da ẹran jẹ káàkiri tí wọ́n ń pè ní shepherd àwọn ẹran wọ́n ní àdámọ́ kan àdámọ́ wọn náà ni wípé wọn kò ní làákàyè ṣùgbọ́n wọ́n lọ́pọlọ wọn kò ní làákàyè ṣùgbọ́n wọn lọ́pọlọ àwọn ẹran wọn lè gbésí ayé wọn pẹ̀lú ìtààmà sí ilham by instinct ìfurama bóyá tí wọn bá rí koríko kan òórùn koríko yẹn ni wọn ò fi mọ̀ bóyá irú koríko tó yẹ kí wọn jẹ ni tàbí èyí tí ò yẹ kí àwọn jẹ tí wọn bá gbọ́ tí ọmọ wọn ké ohun tọmọ yẹn gbé jáde àwọn ìyá àgùntàn yẹn wọn ti mọ̀ pé ohun ilé ìbòyá ó fẹ́ mú ọyàn ni àwa náà rí tí wọ́n máa sáré bọ̀ tí wọ́n máa wàrà wọn káàkiri nígbà míì tó bá pé ó kàn ké ó ń ṣeré ni ẹ̀rí pé wọn ò ní dáhùn gbogbo àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ ìfura àmọ́ tá a mọ̀ sí instinct ṣùgbọ́n intelligence tá a mọ̀ sí làákàyè kò sí fún wọn ẹni tó wá ń da àwọn ẹran yẹn jẹ òun ló ní làákàyè tí ó mọ̀ wípé ọ̀nà bíi tó ń bá dà wọ́n gbàbẹ̀ ó ṣeé ṣe kí wọ́n rí jàǹbá ń bẹ̀ òun ló mọ àwọn nǹkan tó lè ṣe wọ́n ní sùtà tí ó mọ dáàbò bò wọ́n gẹ́gẹ́ bíi kó dáàbò bò wọ́n kúrò lọ́wọ́ ìkòkò tàbí àwọn ẹran tó ń pẹran jẹ àtàwọn oríṣiríṣi mi bẹ́ẹ̀ òun ló mọ bí ó ṣe wá ewé fún àwọn ẹran wọ̀nyí nígbà tí ewé ò bá sí ní àrọ́wọ́tó nísàlẹ̀ lẹ́bí ànábì wa Musa alẹ́ isalam nígbà tí ọlọ́run bá ń béèrè pé wá máa tilẹ̀ kàbíyà mi nìkà ya Musa èwo ní ń bẹ lọ́wọ́ rẹ̀ yẹn ọwọ́ ọ̀tún rẹ̀ rẹ̀ Musa kí ni Musa sọ ò ní ìyá àsọ yìí ò ní ìyá àsọ ìyá ní ti ń bẹ lọ́wọ́ mi yìí gangan àsọ ìyá ni ó ní ọ̀pá mi àtàwákàù àléhì èmi á máa rọ̀gbọ̀kú lórí ọ̀pá yìí tó bá ṣe pékè ni tó bá rẹ̀ mi a rí ilé inú sọ́rọ́tù tọ́ha súra ogun láti àyà ẹlẹ́ẹ̀kẹtàdínlógún súra twenty àyà seventeen lọ sísàlẹ̀ ọlọ́run wa ni. wá máa ti kàbí yẹmí ní musa kí ló ń bẹ lọ́wọ́ ọ̀tún rẹ̀ Musa kọ́ọ̀lá híyà asọ ọ̀pá mi ni àtàwà àlèyà mo máa ń rọ̀gbọ̀kú lórí ẹ̀ yẹn ni pé mo máa ń sinmi lé lórí mo máa ń sinmi lé lórí tó bá ti rẹ̀ wà húṣù bí gánà mi mo sì fi ń jẹ ewé fún àwọn àgùntàn mi ẹ̀rí tí mo Musa yẹn fi ọ̀pá yẹn òun ló àwọn àbáwọn ewúrẹ́ wọ́n kàn gbọ́wọ́ wọn méjèèjì sókè tí wọ́n mọ̀ fẹ́fẹ́ tilẹ̀ ní láti lè jẹ ewé tó wà lókè ẹnu wọn ò ní tó àwọn ò lè mú ọ̀pá kí wọ́n fi fa ewé yẹn torí pé ọlọ́run ò dá ọwọ́ wọn lọ́nà tí wọ́n lè fi ṣe bẹ́ẹ̀ àóṣù hmm, àóṣù biha ala ghanami wàlíyà fiha ma'aribu ukhra ó sì ń bẹ fún mi nípa ọ̀pá yìí àwọn ìwúlò mìíràn ìyẹn ni pé mo máa ń lò ó ní àwọn ọ̀nà mìíràn so ní mo kàn fẹ́ fàyọ ń bẹ̀ ni pé àwọn àgùntàn wọn láwọn àdámọ́ yẹn ẹni tó ń dà ni alámòjútó wọn ọ̀nà wo wá ní kálukú wa wá jẹ́ alámòjútó lórí àwọn tí ń bẹ lábẹ́ wa òun ni òjíṣẹ́ ńlá Muhammad sọlọ́lọ́hu àlehi wa àlehi wa salam ló fi wá ń sọ wa alámòjútó àkọ́kọ́ anábìtí wọn ń sọ fún wa ó ní. wà kullukum mas'ulun an ra'iyatihi bá a ṣe wá jálá mójútó yìí tá a ajé adarin jẹ yìí wọ́n wàá béèrè lọ́wọ́ ìyẹn níjọ́ gbèǹde alìkíyàmà níjọ́ alìkíyàmà lójú alìkíyàmà níjọ́ gbèǹde ọjọ́ kan yìí wọ́n béèrè nípa ra'iyatina àwọn ẹran tí à ń dájẹ ìyẹn ni pé àwọn tá à ń ṣàmójútó wọn láti mójútó wọn ò wá béèrè lọ́wọ́ wa nípa bá a ṣe mójútó fún mi pé náà làwọn nǹkan yẹn fún wa. ẹlẹ́kẹrin ni ẹni àkọ́kọ́ tánàbí wa àkọ́kọ́ dárúkọ ní alì ìmáàmù rọ́ìn wa mas'ulun an ra'iyati anábì ní alì ìmáàmù ó náà la ṣáájú rọ́ìn ni ni alámòjútó ló alimọ́ọ̀mù ń bí tábà kọ́kọ́ mu gangan nínú ìtumọ̀ èyí tó sún létí gbogbo èèyàn bá a ṣe sọ́ǹsì ni ìmáàmù tó ń kírun mọ́ṣáláṣí òun gan náà lákọ̀ mú láti ṣàlàyé ọ̀rọ̀ yìí. ọ̀daràn jẹ́ ni ìmáàmù ní mọ́ṣáláṣí ọ̀pọ̀lọpọ̀ àwa ìmáàmù ni àṣà mójútó ń tó yẹ ká mójútó ní mọ́ṣáláṣí tí wọ́n sì béèrè lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́

nígbà tó sì jẹ́ wípé ká kírun yẹn ká gbé ìrun dúró ó ní àwọn májẹ̀mú tó fi jẹ́ pé ìrun ó di ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ imam ni kì í ṣe lé wọn kàn kírun gíragíra fáwọn ènìyàn eléyìí wá jẹ́ nǹkan tó burú tó sì tún gbajúmọ̀ lórí búburú yẹn débi pé tí àwọn tó bá wá ń kírun bó ṣe yẹ kí wọ́n kí bá ṣáájú kírun fáwọn èèyàn àwọn èèyàn ó sì tún máa ṣe kíni wọ́n ò mọ̀ wá sọ fún wọn pé irun tẹ́ kí ó ti pẹ́ jù ó ti gùn jù irun tẹ́ fi ń ní wa lára nítorí pé àwọn ìmáàmù tí wọ́n ń jẹ tí wọ́n ń já ṣáájú fún wọn àwọn yẹn ti jàǹbá wọn nípa pé wọn ò kírun fún wọn lọ́nà tó yẹ kí wọ́n gbà kírun fún wọn ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí lèmi máa ń dé tí máa ń kírun lẹ́yìn ìmáàmù yẹn <clears throat> èmi àtọkàn mi á mọ̀ bára wa jà lórí kíni lórí pé ṣé kí n tún rìn kí àbí ṣé kí n kúrò lẹ́yìn ìmáàmù ẹ̀ a ní tí ìdérùkù yóò ti kúrò ń rùkù sami Allahu liman hamida rabbana wa hamdu tó yẹ kó dúó torí pé lẹ́yìn rùkù ká dúró ká tó lọ forí balẹ̀ rukunu min arkanis sala laysa min alwajibat bal min arkan tó bá dẹ̀ jẹ́ pé ti ìsìlá àwọn màlìkí àlàfẹ́ ló ń bẹ̀ yóò máa jẹ́ wájibun minal wajibat laysa minal eh, sunnati muakkada orígun kan nínú àwọn orígun ọ̀run ni tó jẹ́ pé kọ̀bílẹ̀ ò gbé bàdí ò gbé ní tí imam bá sọ pé sami Allahu liman hamida rabbana walakal hamd kó dúró tí gbogbo egungun bá nàbí ṣe sọ ní sallallahu alaihi wasallam tí gbogbo egungun ó sì dúró láàyè rẹ̀ anábì ní irfa min rukú hatta ta'tadila qa'iman tó fi dúró déédéé nínà rò kó làdábà lọ rùkú náà anábì ní kò sí ìrànfẹ́ tó rùkú tí gbogbo lásọ̀lá tàlímàn sọ́là ẹni tó bá kírun tó rùkú èyí tó ṣe é pé egungun ẹ̀yìn rẹ̀ lam yuqim sulba'u fi ya aw kama egungun ẹ̀yìn rẹ̀ ko nà kò dúró nígbà tó wà ní rúkú kò sí hàn fún so ọ̀pọ̀lọpọ̀ àwa imam àní dúró kò sí sí ní tó ṣe wọ́n ma jàǹbá yẹn ni pé kí ni wọ́n máa ń sọ lẹ́yìn rabbana hamd nínú súnà kò hamdan kathiran tayyiban mubarakan fi ìlú nígbà tí yóò mọ̀ yóò gbúrúgbúrú bọ́tẹ́ tó mọ̀ tó ṣe rọ̀bá náà wà lákà alhamdulitan yóò hamdan kasiran tayyiban mubarakan fi mílí as-samawati wa mílí al-ardi wa mílí ma shi'ta min shay'in ìgbà tó káyìn bó ni ó ṣe rọ́ṣì. subhana rabbiyal azim tí wọ́n sọ ń rúkú sanu ẹ̀sìn ẹlòmí àti pé àìní mọ̀ pé èèyàn máa ń jẹnu ahọ́n gbọ́dọ̀ gbéra ẹlòmí yóò dínú ni níbi tá a bá ti ń kéwú jẹ́jẹ́ kìí ṣe kákéwu sínú wọ́n ní káké jẹ́jẹ́ àní sọ pé káké sínú àní tú sí ìrìyẹn sí sínú jẹ́jẹ́ látùsí ìwọ náà fi ti ara ẹ̀ gbọ́ so ajàmbá àwọn èèyàn níbi ilé níbi ìran kìkì ó wá jẹ́ kí àwọn tó wá kírun ní ọ̀nà tó yẹ kí wọ́n gbà kírun gangan àwọn èèyàn wá wò wọ́n bí ẹni tó nílùú rárá ọ̀nà kejì nínú ọ̀nà tí màmú ń gbà ń jàǹbá àwọn èèyàn lórí ìrun yàtọ̀ sí ìtànsọ pé ń sáré kírun yìí òun ni tó fi ń kírun yẹn gan ọ̀pọ̀lọpọ̀ imam ni ò mọ fati àkà eléyìí yóò jẹ́ ìyàlẹ́nu mo ṣe sọ yìí tẹ́lómi bá ń gbọ́n pé ààbò ah, ah, ni òṣèlú mọ fati àkà ọ̀pọ̀lọpọ̀ imam ni ò mọ fati sọ pé kò sí fẹ́ni tí ò bá kí la salata liman lam yaqra bi fatihatil kitab kò sí irun fún tí ó bá ka fatiha ní mamlakatil arabiyyati saudiya wala siyama fi haramain makka wa madina ní saudi arabia ní makka àti ní madina ní mọ́ṣáláṣí àbọ̀wọ̀ méjèèjì yẹn wọ́n máa ń pariwo ń bẹ̀ wọ́n máa ń sọ pé ẹ̀yin èèyàn ẹ kọ́ fatiha bẹ́ẹ̀ náà làwọn mọ́ṣáláṣí àdúgbò ní makka náà wọ́n ti kó àwọn àáfàá kalẹ̀ bẹ́ẹ̀ni tẹ́ wá láti ìlú yẹn wá kọ́ sọ́rọ́tù fàtíà alàlẹ́ akọ́l ó kéré jù torí pé òun lẹ́ẹ̀fi kírun wọ́n ìjọba sáwọ́dí kọ́ àwọn àfáà kalẹ̀ nínú haram ní mẹ́ka àtàwọn mọ́ṣáláṣí àdúgbò èmi lọ sí irú ìgbà tí mo wà ní àfáàyè àwọn mọ́sìkì tó wà ń bẹ̀ tàbí kírun mọ́ṣáláṣí tàbí kírun báyìí àwọn àfáà mẹ́ta ni mo rí wọn tí wọ́n jókòó kalẹ̀ báyìí tí wọ́n ń retí àwọn èèyàn wọ́n dẹ̀ ti lẹ́ mọ́ mọ́ṣáláṣí wọ́n ti kọ́ pé ẹwà kọ́ fàtíà èmi gan lọ wọ́n ní kéèyàn kọ́kọ́ kà wọ́n fún yàn mark téèyàn bá pass mo ní wulẹ̀ kọ́ yẹn téèyàn ò bá rí kà wọ́n wà kọ́ wọ́n jókòó sóra mẹ́wàá tó kẹ́yìn kóra wọ́n kọ́ yẹn wọ́n ní kéèyàn ká èmi náà ká gbogbo ẹ̀ oníye mark tí wọ́n fún mi mórí àlẹ́ amúdù kí ṣe àlẹ́ amúdù ìkakúka ní àlẹ́ amúdù kìí ṣe a ló wà ń al ha kìí ṣe àlẹ́ nígbà téèyàn bá iṣẹ́ téèyàn bá fẹ́ gbà èèyàn máa kọ́ ẹ̀kọ́ ẹ̀ ni kí ló dé àwọn iṣẹ́ àwọn ológun tí wọ́n bá fẹ́ gbàyàn sí iṣẹ́ ológun sójà kí ni wọ́n sọ wọ́n léyìn ó lọ tírénì àwọn míì á máa kú wọ́n ní kéèyàn ó sáìn pé tóun bá ti kú fọwọ́ síwèé tó bá kú kò sẹ́jọ́ ń bẹ̀ nítorí pé iṣẹ́ ológun iṣẹ́ ẹni tí ó lálàáfíà ni kí wọ́n tó gbàyàn wọ́n tún yẹ àlàáfíà rẹ̀ wò wọn ò ní káwọn oníṣègùn kí wọ́n bá wọn ní wo àìláfíà ẹ̀jẹ̀ tí ó tó omi ààrẹ ṣé kò láwọn àrùn kan lára ṣé kò ní àwọn àbùjẹkù kan lára kódà àwọn òwò bóyá ó ti dé gbòrí torí pé ojú ọgbẹ́ tó ti san tí nǹkan bá ṣábẹ̀ kíákíá ní ó dẹ́gbẹ̀jẹ̀ gbogbo nǹkan yẹn ni wọ́n nìkan wọ́n wò bó ṣe ga sí lẹ́yìn yẹn ni ó ṣẹ̀ṣẹ̀ wá lọ fún ìgbáradì iṣẹ́ ológun gangan tí wọ́n pè ní training wọ́n ní kó máa fò kó máa ṣe oríṣiríṣi nǹkan tó bá fi wá jáde ńlá wa náà fi ń bẹ̀rù wọn tàbá rí wọn gbòòrò torí pé wọ́n ti láwọn ẹ̀kọ́ kan wọ́n lè fò wọ́n lè tàpá wọ́n lè gungi wọ́n lè wẹ̀ lódò wọ́n lè yìnbọn wọ́n mọ̀ bọ́n ta wọ́n lè wọ́n lè wọ́n lè wọ́n lè mẹ́ẹ̀kẹ́ wọ́n lè mẹ̀mù wọ́n lè gbẹ́sẹ̀ wọ́n ti kọ́ wọn lóríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ wọ́n sì tún ti kọ́ wọn láwọn ẹ̀kọ́ iṣẹ́ wọn tí wọ́n bá ti rí ẹ̀wọ̀n àwọn èèyàn burúkú wọn mọ tí wọ́n ṣe bẹ́ẹ̀ ni iṣẹ́ ọlọ́pàá bẹ́ẹ̀ náà ni àwọn iṣẹ́ téèyàn bá fẹ́ epo epo nílé epo tó bá fẹ́ tepo tó bá dé lónìí wọn kọ́ ni báyìí ni wọ́n ṣe múná zu báyìí ni wàá ṣe tẹ tó bá ṣì tẹ báyìí ni wàá ṣe parí ó ṣe wàá jẹ tó jẹ pé tó bá ti di pé a fẹ́ jẹ máa àbí mohadin ládàáni ìyẹn náà tún wọ́ sí o alo kúború lé kúború ṣe lé lẹ́yìn ọba ìpèkúpè why nígbà tó yẹ mọ́mù tó lọ jókòó kó kọ́ sọ́rọ́ tó fàtà lọ́nà tí wọ́n fi ń ké gangan bí tọ́rọ̀ ìtún burú dé ẹ tún máa gbọ́ tí mọ́mù mi ò máa sọ lórí mímbàrí ẹ máa gbọ́ táfà mi ò máa sọnù wá sí pé ìgbà tí kọ́ọ̀kẹ́ tí wọ́n ń ké ní ìsìn tó dé òun náà làdúrà gbà mọ́ àwọn bàbá wa fati albarika ni wọ́n ké ní gbogbo àdúrà wọn gbà nítorí náà fati albarika subhanallah wọn bì kan àfa yẹn sọ fati alibarika ní ẹja kí o wọ́n ṣe àdúrà ní ẹja kí fati àmọ́ kì í ṣe fati akọ́ọ̀kẹ́ o kọ́ọ̀kẹ́ ní ìjẹ́ kájú ọgbà mú fati alibarika fati alibarika alihamudulila irabili alamina aramani araimi maliki yomidini ìyá kaná àbúdù wá ìyá kaná sítàhínú sídínà wọ́n pè sídínà. ido ambeo ni sitina siranta li mustakima siranta la sina ale amuta ale amuta ale himu ngeri li mangalubi ale wala lali na wo mama so be ana ah, woni ya ni fu madura gba e wuwa e makan ti won pe ni jahlu murakkabun aye makan to gunra won ke se to se fi we ma o le yo se so pe o n ka ikakuka o n obo fi gbo adua to ìwọ náà bó ṣe jókòó èdè ìlú yín ẹnìkan wá ń sọ ya oní hmm? bóyá èèyàn ń pe èèyàn ń èèyàn ní mo fẹ́ lọ sí ọjà ó ní mo fẹ́ lò ó jà mo fẹ́ lò ó jà ṣé yóò dùn létí ẹ̀ ìwọ wà sọ pé ẹni tó sọ pé mo fẹ́ lọ ọjà mo fẹ́ lọ sí ọjà ni mo fẹ́ lò ó jà èwo ló mú un méjèèjì nígbà kékeré àwọn ń sọ̀rọ̀ àgbàdo bàbá bá mi dúpẹ́ lọ́yàwó rẹ̀ ó fún mi ní àbòdó méjì ṣé kíbò yẹn ṣe tún létí tiẹ̀ ní tó fẹ́ sọ pé fún mi ní àgbàdo méjì ṣẹ́yìn tó wíwì kú wí lọ́dọ̀ ọlọ́run lẹ́yà lọ́lọ́run ó dùnnú sí àdúrà rẹ̀ gbà ṣẹ́yìn ọmọ páwọn bàbá tẹ̀ ń sọ yẹn bí wọ́n ṣe mọ̀ọ́mọ̀ nìyẹn ẹni tó jẹ́ pé àkọ́kọ́ ó lọ kéwú lọ́dọ̀ fúlàní yóò kọ́kọ́ gbédè fúlàní tí ń kọ́ ń kéwú yóò kọ́kọ́ kó èdè òun náà hmm? àwọn náà fi sọ pé àlefù bá ta sa jí mu á kárí mu hàmèrúwa meruwa sẹ́ra sín mèrúwa àyínbá kóòfin àgbọ̀nbá kóòfin títí títí wọ́n fi ń ṣàlàyé ló máa ń wà nù kìíní àwọn iye ọmọ tó wà lórí kìíní yẹn ṣe àpé ha àti họ ha kò sí àmì kankan lórí ẹ̀ òun ò ní ọmọ họ òun lọ́mọ ẹyọ kan lórí àti bàǹbàǹbọ̀n ọ̀rá àsìnra títí títí tó fi dé ìmọ̀ ara nú ara yó ara hm, lànà ìkámú àwọn èèyàn bẹ́ẹ̀ bí ó lọ kọ́ èdè tí ò yẹn yóò kọ́kọ́ ni wọ́n fi lo ní wọ́n fi pe kéwú ní àkéhewú kéwú hewú sí díẹ̀ wọ́n lọ ọgbọ̀n ọdún ọgbọ̀n ọdún gan lè wọ́n parí ọwọ́ ètò orí mú náà fi sọ pé iṣẹ́ ńlá orin kéwú ó ṣòro dá ó sì ṣòro gbé nígbà yẹn èèyàn mélòó ló wà gbogbo ìlú ẹni tí ó ṣe tàùsírì tẹ yóò lọ ka tíra tí ń pè ń sẹ̀búra hikimatu lè bá lè gọkọ ni náà dúró mọ̀kànnà ní hikimatu bá ga zabura ní ìlọ pé yóò kàn lọ gba péèjì kan ni yóò fi mọ̀ ṣe tàùsírì throughout ẹwà àwọn bàbá tí wọ́n máa ń ka ìmọ̀ kéwútúbà ní wọ́n fi lè mọ̀ òtúwútúbà kútùbà wọ̀ ní kútùbà ẹ̀yọ̀ kan náà tó bá tún ti jíjí mọ̀ tí ó tún ká mi because ọwọ́ ẹ̀yọ̀ kan tó gbà yẹn fẹ́ fi rẹ̀ àwọn ìyẹn takulọ mustapha ọtún bí wọ́n sì lágbára mọ̀ ni báwo la ṣe sọ pé àmọ́ ń ṣe bẹ́ẹ̀ kò bá mu rárá torí náà fáátì àtàfẹ́ fi kírun yẹn gangan gangan gbọ́dọ̀ mọ̀ lọ́jọ́ kò tì kò sí ní tó burú ń bẹ́ẹ̀ mo ti sọ́nà tẹ́lẹ̀ tá a bá jẹ imam nínú ìlú tàbí ládùúgbò kó lọ ṣe ẹ̀yin tẹ́ èèyàn ní imam tẹ́ lóun lẹ nífẹ̀ẹ́ sí ẹ sì mọ̀ pé kò mọ̀ kí o ṣùgbọ́n tẹ́ ń wò ni pé ẹni tó mọ̀ kí o yí irun rẹ̀ níyàn lájàre ọkùnrin tí ó kàn sáré kí àlàálá ẹni ẹ̀yàn subhanallah ìwọ tí wọ́n yàn bẹ́ẹ̀ tí wọ́n náà sì mọ̀ mọ̀sùlùmí àrọ̀ ìyẹ́ tìkì wọ́n bí ọ níjọ́ gbẹ̀dẹ̀ àkẹ́àmù báwo ló ṣe dán lọ́nà lọ tí wọ́n bá ní ìwọ̀ làwọn ń fẹ́ tí wọ́n náà sì mọ̀ pé kò kájú ẹ̀ èé ṣe ọ́ tó lọ kẹ́kọ̀ọ́ ẹ̀ ẹ fún un lóṣù mẹ́ta òun padà bọ̀ kódà ó lè jẹ́ náà lóyìn náà tó ní òní tí ìṣáájú ọlọ́jọ́ kò wá máa kọ́ fátíà láàrin oṣù mẹ́ta wá mọ́ fátíà kí wá kọ́ súra mẹ́ta péré lẹ́yìn yẹn wà tó máa kọ́ sí díẹ̀ díẹ̀ díẹ̀ mo rí eléyìí dáadáa ní mọ́ṣáláṣí ìzálà lákùrẹ́ ńgbà yẹn ní around eh, mid nineties ẹnìkan tí wọ́n fi jẹ mọ́mù ń bẹ ẹnìkan wà mọ́ṣáláṣí yẹn ló mọ Quran ká jùlọ ọ̀dọ̀ ẹ̀ báyìí ṣojú mi báyìí yóò lọ mọ kọ́ Quran lọ́dọ̀ ẹ̀ sincerely speaking yóò mọ kọ́ kì í ṣe pé ń kọ́ tẹ̀síìrì kò gbá tí àkàkàn kì í pé ń gbà tó mọ ń kọ́ Quran bí ṣe ń ké gangan fátíà yẹn ló ń kọ́ ìgbà tí àlùmárìkò náà wá ń gbìyànjú bó ṣe mọ kuran ká dáadáa rẹ̀ ó dẹ̀ ń ṣáájú wọn nínú mọ́ṣáláṣí gangan ọ̀táwá yorùbá nìsín wọn ò ní ṣe wọn ni máàmù jùlọ lórí olódò lórí àìmọ̀kan nínú ọ̀nà tá à ń gbá ń àwọn èèyàn wa ni pé fati àtàǹkì àkídà á sì nírun wọn bí ọ tó bá jọ gbèrè wá wo iye àwọn èèyàn mo ti ṣàlàyé nílùú kan nílẹ̀ yorùbá yìí mo lọ kírun akàngbọ́ ẹrọ rẹ lálínà lákàngbọ́ àti ló wí láàrin alhamdulilayi rẹ bíi alámi àmọ́ mo tún padà lọ bẹ̀ mi tó rí tó wí àwọn aráàlú nǹkan ti àwọn aládùúgbò ti hmm, gbogbo wọn ti lọ rúkú nínú ọ̀nà tá à ń gbà ń jẹ́ àwọn bá àwọn èèyàn àwa alámòjútó ni ìmáàmù tí mò ń sọ ìmáàmù tá alákọ̀ọ́kọ́ tí mò ń mú ìgbà ni ìmáàmù mọ́ṣáláṣí nínú ọ̀nà yẹn ni pé tó bá ti di inú ààwẹ̀ ah, tá fẹ́ kí tàrọ́wì fáwọn èèyàn nílẹ̀ Yorùbá yìí ìyẹn tá ń pè ní aṣáàmù tàrọ́wì àwọn kan tó ń pè láṣáárì ẹni bá yẹ ṣẹ̀tọ́ àti kí ṣáà tán gbàràgbàràgbàrà gbùrùgbùrù ẹni bá yẹ dé kókí ní wọn bá ká ẹṣá ẹ mẹ́rin kó pé pérépéré kó wà lẹ́nu ọ̀ṣun láṣámú ẹ̀dà ní àṣámú tó bá jẹ́ tó ń kírun dẹ̀ dáadáa ni ó lè kí ṣáà ìtàn tí wọ́n fi parí àṣámú yìí. mo máa ṣámú kan tìmọ́ òun yẹn yóò jókòó mọ́ṣáláṣí báyìí yóò ṣìnà níbẹ̀ wọ́n ń ṣìnà tán báyìí láàrin ìṣẹ́jú márùn-ún wọ́n bẹ̀rẹ̀ ṣáà Eh, ní ìlú kan lẹ̀ yorùbá yìí ìlú kan lẹ̀ yorùbá yìí mo ti wá mọ́ṣáláṣí yẹn specifically mi kàn fẹ́ máa dárúkọ àwọn ìlú ni bẹ́ẹ̀ ó torí kó kárí ilẹ̀ yorùbá náà ah, àwọn eh, àwọn ásámù yẹn là ń pè ní ásámù sọgbálẹ̀ àwọn kan wọ́n ń pè ní mọ̀sìngbà bó bá ti mú kọ́ mọ́ òwúlẹ̀ sọ pé ó fẹ́ fọ abọ́ yẹn wò ní bárùn tó bá ti mú ẹ̀kọ́ ẹ̀tàn yá aṣọ gbálẹ̀ kó kọrí sí mọ́ṣáláṣí mi ìṣojú mi ni wọ́n kí mọ́ gírídì báyìí kí é pé dẹ̀ ń ṣe àjókòó báyìí wọ́n ń kí mọ́ gírídì má ṣe kí wọ́n gírídì náà ti máa ń sálámà báyìí kò tó ṣẹ́jú mẹ́ta àwọn kan tó ń pèsè àwọn ọ̀dẹ̀ kì í ṣàì báyìí mo ní sùúrù wà jámọ̀ eléyìí wà ní kọ́ sùúrù mi jámọ̀ òrè kì kan dẹ̀ ń ṣe jámọ̀ so irú ìyẹn tí wọ́n bá ti wá kí ṣe حذر على ميرون رحم الكمري كان كان ساكن مديام الثاني الله أكبر مديام الثاني سؤال على أمر قلب لا أقول الله على برهان رحم الكمري فاصبرين على صبرين الله أكبر يقولك ẹlòmíì bẹ́ẹ̀ lè gé náà àtẹ̀yìn náà sọ́nà mẹ́ta náà àtẹ̀yìn náà kàlẹ́kọ̀ọ́ sára aláàgbára bákẹ̀lẹ́kẹ̀ ìfọ́sọ́lì lọ́rùkà ní àríláwàgbà iná ṣáà ní akáwà látàwàlágbà bákàmìtùnà àwọn tó dáa jù nínú wọn wọn ò lo súrà mẹ́wàá tó gbẹ̀yìn Quran ni wọ́n fi kí aṣámú látijọ́ tá aṣámú ti bẹ̀rẹ̀ lájọ́ ti tàrọ́wì irun tó ti bẹ̀rẹ̀ òní súrà mẹ́wàá tó kẹ́yìn Quran ni wọ́n èkì ọ̀la súrà mẹ́wàá tó kẹ́yìn Quran ni wọ́n èkì ọ̀túnla súrà mẹ́wàá tó kẹ́yìn Quran ni wọ́n èkì ìjọ mẹ́rin súra mẹ́wàá tó kẹ́ nkúrán nù èkì ìjọ márùn súra mẹ́wàá tó kẹ́ nkúrán nù èkì ìjọ pe Ramadan wọn nítorí pé ń gbọ́ ò sí rí bẹ́ẹ̀ zero kò rí bẹ́ẹ̀ rárá ní oṣù Ramadan oṣù irun gangan afẹ́ káwọn tó wà lẹ́yìn kí wọ́n máa gbọ́ kuran kí wọ́n dúró tó ń sá tó ní irun ti gùn jù ẹ̀rí lẹ́yìn tẹ́ máa káṣá fún tán wọ́n lọ jókòó wọn máa rojọ́ kò sí tí wọ́n ń ṣe àfiwọ́ gan ro tó bá dijọ́ ọ̀gbìn ní tó bá sọ ọlọ́run mo fi ti ara mi gbọ́ kùránì láti bẹ̀rẹ̀ dópin inú oṣù rọmọdán ìyẹn gan lè tó ń tọ́lọ́run fi ní pọ́n wọ náà mọ́mọ́ láàyè jẹ̀nà ó fi ti ìbẹ̀ gbọ́ kùránì ọ̀rọ̀ mi láti bẹ̀rẹ̀ dópin kí ló lè ń bẹ̀ kí ẹ̀ mọ́ lè ka tàbárọ́kà lẹ́dí ìbíyàdì mọ́lẹ́kù ọ̀wà sọ́rọ́tù mọ́lẹ́kù kéèyàn má lè fi kíra kàkan kéèyàn má lè gé sí méjì kíra kàkan torí pé àwọn ìmáàmù tó ń ṣáájú kírun fún wọn tẹ́lẹ̀ jẹ́ oníjàmbá àmánà wọn ò mójútó wọn òun tọ́lọ tánà bí sọ pé rọ́ọ̀ìn lálámójútó adáranjẹ ni wọn ò mójútó tí wọn nìkan dáranjẹ. mọ́ṣáláṣí mo wò kan nínú kìí ṣe nàìjíríà nìkan yá Malaysia bíi Indonesia ni lórí YouTube mo ti rí yẹn mi lájọ mo ti dáyé ní tí ìrìbí tí wọ́n ti sáré bá ń kírun rí ẹ̀mọ̀ eré yẹn èèyàn rò yìí pé ní tí èèyàn fi wá mọ̀ pé kì í ṣe pé wọ́n fast ṣàǹpé nínú ah, àwòrán wọ́n lè jẹ́ kó sáré sí i ó ní pé station kan ni wọ́n ti wá ń sọ ẹ̀nu tẹlifíṣàn bẹ́ẹ̀ wọ́n ti interview ìmáàmù wọ́n ti interview àwọn èèyàn ń bẹ̀ pàápàá mi rò pé wọ́n lo five minutes wọ́n fi kí gbogbo rákà mi wọ́n tó so ní ọ̀nà tí wọ́n gbà ń jàǹbá nínú ọ̀nà tí wọ́n gbà ń jàǹbá àmánà àwọn tó jẹ́ ìmáàmù nǹkan bá ti kírun tán àdúrà ni wọ́n máa ṣe mọ́ṣáláṣí lásùbà àwọn àsìkáàrù tó yẹ kí wọ́n kọ́ àwọn èèyàn lẹ́yìn ìran tánà bí ìṣe wọn kọ́ àwọn èèyàn mọ́ àwọn nǹkan tí èèṣà rẹ̀ ni wọ́n máa kọ́ àwọn míì sọmọ́bùkún mú mú yóò fa ọmúláyà rí jẹ́ òun náà sọmọ́bùkún mú yóò fa ọmúláyà yìí lónà sọmọ́bùkún mú fa ọmúláyà takala àwọn tí wọ́n máa kà ní àwọn míì yáwà tí a rísíkù ara gàdá ní kó lè mọ̀ ká ni yáwà tí a rísíkù ara gàdá ìkàkùkà tún nù ra gàdá àwọn míì subhanallah walhamdulillah wala ilaha illallah ń níka ń tànà bí ń kà kí ló ń kà ó wà ó kọ àwọn èèyàn tí wọ́n bá tọ́ lẹ́yìn tó ń kà wọ́n ní ọkùnrin onígbèraga ni kí ló jẹ máàmù sí nígbà tó mọ̀ pé ò ní kan ṣe kúrò ní máàmù kì í ṣọ̀ràn yẹn ṣé máa fi ọjọ́ máa sọ pé ò kájú ẹ̀ ẹ fẹ́ lómi sí lọ́ọ̀kọ́ lọ́ọ̀mọ́ hezmọ́ lè muslim àmọ́ ń tẹnu mọ́ ìwé yẹn gbajúmọ̀ káàkiri kì í pé kò sáwọn ìwé àkàrò míì torí ta bá ní kò lọ́nà buhari muslim sí ìbúlú ti bẹ́ẹ̀ rí citadel of the believers ní translation fortification of the most uh, uh, of most uh, fortification of muslims ó translation in english You buy one, we are ó di ìṣọ́ mùsùlùmí ó wà ń bẹ wọ́n ti ka àwọn nǹkan yẹn lẹ́yìn ìrun àwọn téèyàn máa sọ lọ́ọ̀mà ó ní wàá kà sáwọn jàmáà lẹ́nu tí gbogbo wọn fi mọ̀ ó tẹ̀ tó ètò bà nínú ẹ jù sọlọ́ ìkẹrin sọlọ́ alẹ́ ọ̀sán aláwọ̀ sẹ́yìn sẹ́yàlá sẹ̀yídìínà wàhálà rọ̀súlì kẹrì máa mi ọlọ́njá ṣe oríire ṣàṣàlátù ànábì ni lámọ̀sọ́lì sọ́lẹ̀ àlà sẹ̀yídìínà wàhálà rọ̀súlì kẹrì máa mi ọlọ́njá ṣe oríire ṣàṣàlátù ṣé sẹ̀yídìínà wà máa ṣàlátù ànábì kò sí mi ọlọ́njá ṣe oríire àmì ó tó àwọn tẹ́ ń kọ́ wọn láńsàlátù náà àwọn àfáà láńsàlátù tí wọ́n mọ̀ ká ni nínú jàǹbá tí wọ́n ṣe àwọn èèyàn ni. torí wọn ò béèrè lọ́wọ́ rẹ̀ lẹ́yìn èèyàn kàkà kí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run àdúrà ni wọ́n mọ̀ ìyá alákàrà fún yín o ẹni sì jẹ ẹni sì mọ epo àkàrà ò dẹ̀jẹ̀ mọ́ yín gangan kan bàbá kínní ọkọ àgbẹ̀ ọkọ àkíkẹ́ òní táyín lóko ìjì òní tó bá ni làdúrà o kínní kan ẹ̀ one chance o. àwọn kórè àdúrà kan tó bá jẹ́ ibi táwọn olówó díẹ̀ wà ní ẹ̀ẹ́dẹ̀ẹ́nì kan bísínẹ́sì yìí ò ní àdúrà tó wọ́n ṣe ẹ ti gbọ́ orí pé ńjọ́ tànà bíi kírun tán ńjọ́ kànà bíi kírun tán lánìí Abubakar yọ da fún ọ bó ṣe dúró tì mí Ọlọ́run ó dúró tì ọ bó ṣe dúró tì mí ìdúró ọkàn rẹ ó balẹ̀ o Umar ah ó ṣoríire gbẹ̀ngàn àbúrò ẹ̀wọ̀n Ali yọ da fún ọ fámìlì mi ní ọ àbúrò bá ní okùn ẹbí ò ní já onítọ̀ọ̀ rẹ já ọ ẹbí wa ò ní bàjẹ́ ó ti gbọ́ rí tọ́nà bí bẹ̀rẹ̀ sí ṣàdúrà lẹ́yìn ọ̀ wà láìwò kò sí ẹ̀rọ ẹlòmí lè sọ pé ń bolẹ̀ ti ké ti ebó ònú lọ́wọ́ rẹ̀ yẹn àkùdọ́rì áàlàrí lọ wọnú áàlàrí ó ti gbọ́ pé wọ́n kírun tán pé lẹ́yìn tó bá kírun tán ànábì ó ṣàdúrà fáwọn jàmọ́ níbo ló ti gbọ́ rí àsìmáwínù rìsáàlànù ẹ̀zíyà nìyẹn ìrìṣàdù sálíkì nìyẹn asálùmọ̀dárí kì nìyẹn mùdáwánà nìyẹn tó jẹ́ bàbá àwo wọn. Yeah níbo láti rí inú ẹ̀ ẹ̀ ń bá tún gbìyànjú nínú káàkiri ilẹ̀ yorùbá nígbà yẹn mọ́ àkà sórí lánàbí mi ẹnìkan á sọ fún mi èmi náà mú tọ́nà mú ní wẹ́ àlè bí wọn ó ti ẹ̀tún dábẹ́ sí ń ṣàdán torí ká tó nìkan mọ̀ ṣàlàyé ẹ̀sìn ìsọkúsọ lẹ́lòmí ò mọ̀ sọ torí pé kò mọ̀ èèyàn ó kọ́ ni tó bá fẹ́ jẹ́ ẹni tí ò ní rí béèrè dáhùn níjọ́ gbèǹdé tó bá fẹ́ jẹ́ ẹni tí ò ní rí ìbéèrè dáhùn tó bá jẹ́ kíni ní tó bá dijọ́ gbèǹdé torí náà ṣàánú wa a gbọ́dọ̀ jìnnà sí agbọ́dọ̀ agbọ́dọ̀ agbọ́dọ̀ agbọ́dọ̀ agbọ́dọ̀ agbọ́dọ̀ agbọ́dọ̀ jìnnà ẹ wọ́n tánà bí sọ á padà lò yẹn náà ńgbà tá a bá ń sọ̀rọ̀ tàwọn aláṣẹ àwọn lélẹ̀ tó hmm, yasari tó ní sàmì tó rọ̀súlà sọlọ́lá àlèwọ̀sán yakul mọ́mín abdin yẹsẹ̀rẹ̀ ìlà ọ̀rọ̀ ìyà ọlọ́run kò nífẹ̀ẹ́ nìkan ṣe adarí lé àwọn kan lórí yàmútù yàmọ̀ yàmútù kó kú lọ́jọ́ tó kú àwọ̀ àgọ́ṣun lè rọ ìyá ti yìí tó yín àwọn èèyàn rẹ̀ jẹ tó jẹ tó ń tàn wọ́n jẹ ilà haramallahu alayhi janna àfikúnlọ́wọ́n ọba yóò ṣe àjẹ́nà lè wọ̀ fún wọ́n wá ṣàlàyé ní mẹ́sàlásì yín ẹni tó lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ṣàlàyé nígbà tó yẹ mọ́ dá lóúnjàre ọlọ́run ní fàìdá wàrákítà fáńsọ́bùwà ìlàrọ̀bíkà fárígábù gbàdúrà lórí ká máa jẹ́ ó sì mọ̀ pérọ́ lòun pa fáwọn èèyàn ni ó ní wà ìjẹ́nà pẹ̀lú àwọn èèyàn yìí tí máàmù mọ́ṣáláṣí ó tó kú o ọjọ́ àsìkò ti lọ ní nípa àwọn ìmáàmù lálọ́ kúrò ń bẹ̀ náà tó bá ń lọ wá ẹjọ́ èyí tó tún wá burú àwọn jàmọ́ náà nígbà tó yẹ pé àwọn májẹ̀mú àbẹ́ àwọn táwọn wò láti fi yàn máàmù anábì sọ ya umule kọ́ọ́mà akọ́rọ̀hùhùmùlè kìtàbílà ọlọ́run sàánà wa ọlọ́run kò fún alágbòye ọ̀rọ̀ dáadáa ọlọ́run mẹ́tí ó bàjẹ́ alékún dáadáa ọlọ́run kò ṣe fún insha Allah ta'ala àmọ́ tẹ̀síwájú lórí hadith yìí abíọ́lọ́run balẹ̀kọ́lá kó fún alágbòye rẹ̀ jùbà ti ṣàlàyé ẹ̀ lọ èyí tá a wí àfi ń ṣàlàyé fúnra wa ni àtẹ̀mí tí mò ń sọ àtẹ̀yìn tá à ń gbọ́ ọlọ́run ṣe wá láǹfààní láyé ní ní kọ̀rọ̀ sára àtijọ́ gbèdé láyé ní nkọ̀rọ̀ sáré àti ní gbangba alẹ́kíámà Rabbana آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار والسلام عليكم ورحمة الله وبركاته